أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء, شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام ما زالت خطبتنا هذه تابعة للسابقة وستدور أو تستنبط لنا هذه الخطبة قبسات ووقفات من هجرة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة صلوات ربي وسلامه عليه كان رسول الله صلى الله عليه وسلم يتعذب ويتألم وكذلك أصحابه رضوان الله عليهم أجمعين كانوا يتألمون ويتأذبون من أذى من إيداء قريش لهم وكانوا ضعفاء كانوا بمكة لا ينصرهم إلا الله وليس لرسول الله صلى الله عليه وسلم يومئذ منع ولا منع وكان رسول الله صلى الله عليه وسلم هذا يصبر نفسه ويصطبر ويصبر أصحابه ولكنه كلما أشار إليه أحد منهم بالخروج أو الهجرة كان يقول الإذن لإذن ما كان لي أن أخرج حتى يأذن الله لي كان رسول الله صلى الله عليه وسلم على هذه الحالة حتى أراه الله سبحانه وتعالى في المنام مهاجره ورؤيا الأنبياء وحي فلما استيقظ رسول الله صلى الله عليه وسلم أخبر أصحابه ما أراه ربه سبحانه وتعالى في المنام أن الله قد أراه مهاجرهم أذن لهم بالخروج من مكة فبدأوا يخرجون واحدا تلو واحد حتى اختلف العلم في أول من خرج من الرجال قال بعضهم هو أبو سلمة وقال بعضهم بل هو موسى بن عمير وقد جمعنا بين هذين القولين في الخطبة الماضية فإن شاء الله تعالى ستستأنف هذه الخطبة بيوم من الرحمن من سبب إذن الله سبحانه وتعالى نبيه للخروج والهجرة من مكة إلى المدينة فقد فرغ بعض سؤال المسلمين فترى لفيبرة كيفان النبي صلى الله عليه وسلم أن ترى مرتبة ما جاك يفوقوا أربع سالكون كي النبي وبني سالكون لاري أترى الصحابة ري kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbàgbọ́dà lè kíá náà. ẹnu àníwẹ̀sì mo ń fi àsìkò yìí rárá méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí òṣèré náà lè tí ìbẹ̀rù rẹ̀ o eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fún wa o náà sì ni àsọtẹ́lẹ̀ tó sọ fún àwọn tó lọ ṣáájú wa àwa ń níjọkan oṣù ilé ìpayà nípayà wa bákan náà àdánwò wa tóbi a máa rẹ ní kọ̀rọ̀ a máa bẹ̀rù ní gbangba ní tìǹfààkù táwa máa yapẹ̀ mi ní ìjẹ́ àdógún àmbá ọ̀rọ̀ bọ̀ wípé àwa mùsùlùmí kí ló fà á tá a fi ń gba ẹ̀tànà kí ló fà á tá a fi dojúkọ ẹ̀sìn wa mọ́ ọ̀kan nù àwọn sálàf rahmanulahu ta'ala ó ní máa ń kù sí Allahu bi dambi a'dham min al-jahli tí wọ́n ti ń sin ọlọ́run ọba lórílẹ̀ kò tí ì sí ẹ̀ṣẹ̀ tí wọ́n fi sin ọlọ́run ọba torí tó dùn tó àìmọ̀kan kéèyàn ọ̀sá yàrá ìmọ̀ kankanlẹ̀ wọ́n tì í kó tì wọ́n kọ ọkọ̀ gbẹ̀kọ́ wọ́n ń sàlàyé kọ̀ dáhùn àyèmàkẹ́yìn inú wa fi ń lo ìsẹ̀mí bí ṣe ń ti ọlọ́run lójú mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ń tó ń dàrin àwọn ẹrú rẹ̀ rú irú ẹni báyìí yóò jẹni tọ́lọ́ wa subhanahu wa ta'ala tí ó máa bínú sí kọjá ọkọ má bínú sí ní àtẹ̀yìn a ní àwa mùsùlùmí ìntàrí lẹ́nìí ó náà ni ìmá kíra ẹni kú ọdún hijrọ́ ẹ̀kọ́ tí hijrọ́ yìí tó bí fún wa ó ti kú lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ nítorí àti ti kú láàrin àwọn lọ́láàfà tóbi pé à ń sa ìyàwó sa ọmọ à ń kó wọn jáde pẹ̀lú gbogbo sọ fún kọ́mọ̀ fi ẹ̀sìn ìjọ ìlú gbogbo stadium zoo àáyí àǹsọ́dún ìjírọ́ eléyìí lọ́wọ́ afọ túbà yìí wípé tá a bá tún ń rọra létí gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ wípé ìrìn tí ẹnì kẹ́kọ̀ọ́ ní sábà níbẹ̀ àfi àwọn mùsùlùmí ní àtàlù Allah subhanahu wa ta'ala ní ẹ̀la sọ wípé kútu ẹ̀yọ́ máa jẹ́ kọ̀ bàṣá tún wàwá kọ̀ bá tún nínú hijrat rasulillahi sallallahu àwọn èèmà àti àwọn ẹ̀kọ́ hijira tí anabi sọ̀rọ̀ sálàmù tó ṣe láti Mákà lọ sí Madina ìyàpọ̀ tí ń di àwọn sọ̀hábà bákan náà anabi sallallahu alaihi wasallam náà ó ní òye máa tọ́wò nínú ìkorò ìnira tí àwọn Quraysh tí àwọn kùfàrù Mákà tí wọ́n fi ń ka nábì àti ẹ̀sìn ọlọ́run àti àwọn tí wọ́n gba ìsìláàmù gbà náà. Alaosu subhanahu wa ta'ala ó fi hàn nábì látọjú rà wípé ibi tí ó ṣe ìrìn àjò lọ òun rèé o ìlú báyìí báyìí báyìí ni o nígbà tí Allah subhanahu wa hàn nábì dá ó ṣe ọlọ́mpadà yí ọ̀dà fáwọn wípé ẹ wá máa fi lọ sí Mẹ̀dínà nítorí pé Mẹ̀dínà yìí wípé ibẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam yọ̀ǹda fún wa a sọ díẹ̀ nípa ilé yìí nídìí ẹ̀dógún ṣùgbọ́n ká nídìí lẹ́nìí àwọn kan ti bọ́ síwájú nínú àwọn sọ̀hábà wọ́n ti lọ sí Madina ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó kúrò ní Mákà àfi tí Allah subhanahu wa ta'ala tó yọ̀ǹda fún pé kókó ìgbà tí yọ̀ǹda ọ̀ wà dé ohun tó ṣe sábàbí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfa tí wọ́n ń kọ ìtàn ilẹ̀ bí ìṣàlàyé rẹ̀ òun náà ni tajamu Quraish Quraish tajama'at fi dari najwa àwọn Quraish wọ́n kó jọ sí inú ilé gbọ̀ngàn wọn dáàrú kùsáì ìlàbùrù kùsáì wọ́n kó jọ bẹ́ẹ̀ láti ibẹ̀ náà ní àsìtì máa ń dámọ̀ràn lórí ogun gẹ́gẹ́ bá fẹ́ ṣe wọ́n wá ń sọ̀rọ̀ láàrin àwọn wípé ìpàdé tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ jẹ́ lómi ọ̀wà nínú wa àyà ẹni tó bá jára wa ẹni tó bá ti sára wa kò lẹ́tọ̀ àti wà pẹ̀lú wa ní ìjókòó náà gbogbo wọn wọn kò jọ síbẹ̀ wọn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fáìdá ń bì ṣẹ́yìn màjìhúlì tọ́ inú fi sínú mùkútẹ́ ìbùn àlẹ́yìn bàtùn wọn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní bàbá arúgbó kan náà yọ lẹ́nu ọ̀nà wọn wò kó ta lélẹ́yìn níbo wọ́n ti wá oníwòsàn jẹ́jẹ́ àléyìn bá tún bá tún lọ́dọ̀ lábáwá ìfìláàfù bẹ́ńbì ìtumá rẹ̀ apá kan máa pè ní fáwọn pẹ̀lú aṣọ tó bá kì í pọ̀ wọ́n máa pè ní bá tún ìran fìlà kẹ́nà ń bẹ tí wọ́n bá jẹ tí wọ́n wà mẹ́rí wọ́n máa pè bá tún alákùnrin ẹnì kan ọ̀dẹ́ ni ìmọ̀ ojú ẹsẹ̀ ni wọ́n bí lẹ́rẹ̀ pé ń bulẹ̀ yín ti wá ó ní ẹsẹ̀ ń jẹ́jẹ́ ṣé ìkùnì من نجد سمع عن اجتماعكم هذا فحضر torí wípé tẹ ẹ bá gbà mí láàyè àṣà aláàtà àdìmú mi ní wòrọ ìyá yìí ara méjìlí lèmi ìròyìn pé ẹ fẹ́ jókòó lórí ti ń da ogbó ìlànà ni mo gbọ́ tèmi náà fi ní kí n pín ó sì sùnmọ́ kọjá pé bọ́yọ́dọ̀ mi lẹ́ẹ̀tì rí ìmọ̀ràn tí ó wọlé gbogbo bá wojú ara wọn gbà kò sí wàhálà ká pé orí tá a fẹ́ jókòó náà tó náà wọlé tó jókòó wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtìláàbù lọ́dọ̀ yìí tó kọ́ sọ̀rọ̀ àlàkùnrin yẹn kẹ́kẹ́ dìde nù wọn kọ́ sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ànábì àti àwọn èèyàn rẹ̀ ó ti di wàhálà sí alọ́run gẹ́gẹ́ bá a sì jọ mọ̀ ṣùgbọ́n ìdẹ́mi rí márùn ò ní pé ẹ̀yẹ́ àtìmọ́lé bàbá lè tìmọ́lé bàbá wà bá ń kẹrin kése ádàyà tí a ò lè máa wò tí ikú òkè ka mẹ́bẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ akọrin àti àwọn òkùdẹ́ tí wọ́n ti lọ ṣáájú rẹ̀. táwọn náà ń dalẹ̀ ẹ̀rú irú fún àìlóró ojú ẹsẹ̀ ṣéwù méjìlì onáwó wípé máa ń àrò ọ̀hádà alákùn ọ̀rọ̀ ìyá eléyìí mọ̀nà jíjì nígbà tẹ́ bá lẹ̀ tì mọ́lé ó sì ti láwọn tó ti gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. kò sí báwọn olè jálẹ̀kùn yẹn yóò sì padà di wàhálà náà ni kókó yóò dàgbà lẹ́yìn rẹ̀ ẹlòmíì tó dìde onímọ̀ràn tó lè mú wá tòun ò ní pé ẹjẹ́ nàbí ìbílẹ̀ ìbílẹ̀ ẹjẹ́ alẹ́ kóòlù tá a bá lè lé kóòlù fún àwọn aláṣìṣì tí jesus pé ó ti kóòlù wọ́n dá nígbà ọ̀pá pẹ́ tó rìn kiri sọ́hùn lọ́rọ̀ kó ọ̀pá jẹ yọ sáré kú mi yìí. ṣéwù nẹ́jìlì ìtú dìde ó lè lè tó sí mọ̀nà gidi torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹnì bìfàsọ́ hàtì yìí wọ̀bì fúsìlì màǹtíkì ọmọrọ̀ gbé kalẹ̀ ọmọ bí ṣe máa ń mú ọpọlọ àwọn èèyàn balẹ̀ kọ́mọ́ra yé tó kó pẹ̀lú mi láti gbà sọ̀rọ̀ ni gbogbo bí ọba lọ tọ́ba lọ kó sọ́wọ́rọ̀ àwọn lárúbáwá ró oko tí wọ́n ń gbọ́rọ̀ ẹ̀nu rẹ̀ tí wọ́n ń gbàtẹ̀jẹ́ pẹ̀lú rẹ̀ yàtọ̀jà màrún gbogbo wọn jọ kójọ kọ̀wọ́tàkù àlékún wọ́tàtà rọ́jìnrín wà léyìí wọ́n sì padà wà jálùú ó sì súnmọ́ wọ́n kọ̀ àjàyìn lógún tẹ́ ẹ bá lè lọ ọ̀tá agbára rẹ̀ ọ̀nà wá agbára rẹ̀ ọ̀pọ̀ láti nà kí làwọn fẹ́ ṣe o Àbújá lè wá dìde ó ní òun sì ti wá rí ìmọ̀ràn kan ìyẹn rẹ̀ tó tó kọ́ sọ ṣáájú ní wọ́n ní kí lórí ó ní ẹ̀bà jẹ́ á mú ọ̀dọ́ langba fátàní ṣáà báyìí. جلدا من كل أسرة ẹjẹ́ á mú ọ̀dọ́ kọ̀ọ̀kan láti inú ìdílé kọ̀ọ̀kan ká wá ìdà ká fi ní alọ́ kí gbogbo wọn lọ bá lé rẹ̀ wọ́n sì sapa tí wọ́n bá lè sapa báwọn ẹ̀jẹ̀ rẹ̀ ti fọ́n káàkiri gbogbo lónìí kò sínú ilé tí ò ní wọn jama àṣìmọ̀ràn àkọ́kọ́ kí wọ́n ti ànábì màlẹ́ sọ̀rọ̀sọ́là òkè èkú àtìmọ̀ràn ẹ̀kẹ́jì wọ́n lè lù àtìmọ̀ràn ẹ̀kẹta wọ́n lọ pa lójú ẹsẹ̀ èwo ló fa ijó àti àǹkàṣọ ọrùn bẹ̀ tààlà ń sọ̀rọ̀ ìjọ kí ló gbọmọ nù mẹ́tẹ̀ẹ̀ta àdébísọ̀ lọ́gbọ̀n àríwọ̀sálá láyé alámìlọ́gbà yìí kò kú mọ́ kọ̀kọ̀ ṣùgbọ́n lámà tábàkù àlàkọ́tìlì arúsàlọ́lọ́ ilé ìdìbìrì bó ṣe ní wípé ẹnu wọn ti kò lórí pé pípa sáyìn Allah subhanahu wa ta'ala jìbìrì lù sí ànábì sallallahu alaihi wasallam wípé kọ́mọ̀sùnlé rẹ̀ mẹ́júmọ́ o òun ti yọ̀ǹda fún báyìí láti ṣe ìjírọ́. ànábì sallallahu alaihi wasallam ọgbọ́sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn èdìdé ń bẹ̀ ṣéwù méjìdì fún àfáà ní ṣèyítọ́n ni ọwọ́ níwà abara láti lè wá dá sí àlámẹ́rì tí àwọn kùrẹ́ṣì tí wọ́n ti kí ni o tí wọ́n ń sí ìjíròrò lórí rẹ̀. ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n fẹ́ sọ ṣèyítọ́n bẹ láti wá fún àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ràn jẹ̀mọ́ àti ẹ̀ àtẹ̀yìn sí ìmọ̀ adégún ní ìmọ̀ abọ́lọ̀mọba lò pẹ̀lú dùá pẹ̀lú ìmọ̀mù nǹkan mímọ́ pẹ̀lú ìmọ̀ sí dáadáa òsì mọ́bi tí wọ́n ti ń ogún lórí ẹ̀kọ́ kan wa náà. Jésù bá wà lé wá bí wọ́n ti ń pètè kòrò dúró yà ní ìṣàfẹ́lá kí wà ń tẹ̀mí àtẹ̀yìn. Tí ọ̀tẹ́ ẹ̀sìn náà lápapọ̀ láyé lẹ́nìí, tí wọ́n bá ń dá oríṣiríṣi ìmọ̀ràn, ẹ̀ kàn wò pé ẹnu lágbájá ní ẹ ti gbé bóde ni ẹ̀ máa bẹ sùúrù wá tó ń ba àgbà sọ. Mélòó mélòó òjòkó tíṣà ìtọ́ náà wá ń dá sí. Ìlà fi ń bi Allah subhanahu wa ta'ala wípé ilé máa tẹ̀lé ànábì àmọ́jọ́ jẹ́ ìrìn àgbẹ̀mí àtẹ̀yìn. Gbogbo ń jẹ́ ànábì ní àmọ́ àwọn ìta àbájọ́ ìjókòó tó ní a máa wí tá a bá ń jáde ká máa wí ká máa fi báwọn sọ̀tàn lẹ́bí gbogbo gbà kí ṣe ìtàn kọ́ mọ́ a nípìn nínú àdáwọ́lé wa jẹ̀mọ́ àṣẹ wípé kò sígbà tí a ní Allah subhanahu wa ta'ala ìtàkàkù. Ànábì sallallahu alaihi wasallam ọfẹ lọ sọ fún Àlí wípé tẹ̀bí tu aláfirọ́ṣẹ́ àdìlẹ́yìnà bíi aláfirọ́ṣẹ́ àdìlẹ́yìnà orí ibùsùn mi ni kò sùn sí lẹ́nu wàtájà ìbúrúdì hádà alḥadrami alakhdar. aṣọ mi tàbí ewé àbá gbà kó o fi kọ́ ọ̀dàgbọ́ra abúlé kan ò ní í sí ọ báyìí báyìí báyìí báyìí ní tí ń ṣẹlẹ̀ á lè lóko kọ́. ṣáájú àníṣà sálàm gbalẹ̀ Abubakar lọ láti lọ rèé sálàyé fún wípé adínàlì rọ́bì ti kúrò wàlẹ̀ hijrọ̀. Allah subhanahu wa ta'ala ti fún mi ní ìyọ̀ǹda kí n kó Maka kí n lọ sí ìjírọ́ ṣùgbọ́n àwọn ìmọ̀sẹ̀lẹ̀ ilé Abubakar kí ni ìmọ̀ nkọ̀kọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha àwọ̀gbọ́ a ó ní lam yamurra yawmun illa ata Rasulullahi sallallahu alaihi wasallam bayta Abi Bakr ọjọ́ kan ò lọ rí kí ànàbí ọmọ wà sí Abubakar ṣùgbọ́n tí ó bà wá طرفي النهار بكرة وعشية báwọn ọjọ́ bá ti jí wá láàárọ̀ yìí sì máa ń wáyé ìrọ̀lẹ́ ṣùgbọ́n tó táwọn ò rí àdébí sọ́tọ̀ tó àṣàrùn wá ní inú òòrùn lọ́sàn àjẹ́ àwọn sọfọ́ àbákìrì ní pé àádá sọ ìbò àdébí mọ̀ ní yìí àbákìrì ní ń tọ́pọ̀ yìí ti wá ń táìmì ìnáwó hajjata amúrò alamari kàtọ́ lágbára ìlọ́sẹ̀ anabi sọ́tọ̀ asalamu wasalama wọ́n sílẹ̀ ọ̀wọ́lé fata akọrọ abubakar ansariri báyìí ni abubakar sún orí bẹ́ẹ̀dì ìjókòó tẹ́lẹ̀ ó sún fún anabi sàlám ó sọ lọ́wọ́ ajókòó lórí bẹ́ẹ̀dì abubakar anabi sọ̀tọ̀ asalamu wọn sọ fún abubakar wípé ya Aba Bakr akhrij man indak gbogbo ẹni tó bá jára lé tó lè máa gbọ́ nǹkan àjọ fẹ́ sọ sọ pé kí wọ́n yẹra fún wa. abubakar radiyallahu ta'ala nàrúbọ nínú gbogbo sọhábà oríire lòun ṣe kò tún sẹ́yìn sí irú rẹ̀ kí sì lóríire náà nígbà tí islam bá gbogbo àwọn ẹbí rẹ̀ tó láǹfààní àti rí gbogbo ní ẹgbà islam. wọ́n àlà rọ́ọ̀sì bàbá rẹ̀ ọgbà islam ṣùgbọ́n ìmọ̀tọ́lọ́wọ́ aṣẹ́kù jù ó ní pé ilé mùsùlùmí ìmọ̀ ń da tí ó jẹ́ kíkì ilé ìmánì tí ó ṣe pé bàbá ọmọ lọ nìkan ìyá ọmọ pàálẹ̀ padà àwọn ọmọ ṣe nǹkan mí. ẹnì kan bẹ níbàdàn kọ́lọ̀ lọ́jà rí kó tún wá sí kó tún àwọn náà sí. wọ́n yẹ paná ṣáàtì jẹ ní sẹ́ńsẹ̀dé ọmọ méjì yẹn wọ́n kọ́kọ́ àti ìyàwó alájà ọkọ̀ náà alájì wọ́n kọ́kọ́ lọ jẹ́ àmọ́ wọn lẹ́nu tọ́ọ̀jì wọ́n sì máa wá gbaná sáàtì lọ. tí wọ́n parí ìsìn náà máa ò tí ì parí ìsìn wọ́n ó sì sùúrù nínú sáàtì. báyọ̀ pọ̀ mi ní ọkọ̀ parí wọ́n sọ pé wọ́n sì sùúrù pé àwọn ìparí sọ̀rọ̀ àti òwò wọ́n tún lọ gbé àkàdà. ilé Abubakar ò ilé rẹ̀ tó bákan náà ẹ̀kọ́ tó dáa pọ̀ òun ni àbákìrì lọ́lẹ̀ lórí rẹ̀ ìdílé o arábì sọ lọ́sàn sọ wípé áàkìrì mọ̀ ní indak bá ń sọ fáwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n yẹra fún wa àbákìrì ní ya Rasulullah la ayna alayka innama huma ibnatay inú wáyà mi innama huma ahluki ṣé Aisha àti Asma wọn ti ń bẹ nínú àná ṣùgbọ́n tí ń fi dọ́ọ̀lù jùlọ àdáni láàyè náà rè nínú léyò kò sí ẹni tí ó gbọ́rọ̀ rẹ̀ tí ó gbé lọ́ta ó dé ní ẹlẹ́ẹ̀kejì nínú léyìí bí mo ṣe rí náà náà rí ojú ẹsẹ̀ àbíkásí bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ kọ mí ìlé ọ̀rọ̀ tí abákiri sọ̀rọ̀ nítorí bàbá kìlọ sọ ni sámà ni a ti stamp ọrùn torí ká kókó bà ní rí bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ Ọlọ́run ọbọ ṣe ìhàkù sí ànábì Ọlọ́run ọbọ ọràn sẹsẹ ànábì wípé báwo bá kìlì ṣe rí ló ṣe sọ ní tiẹ̀ wò bó ṣe rí sí ni ṣùgbọ́n òun ọmọ ìgbé ara rẹ̀ máa ń yọlẹ̀ ẹ̀dá o sọ fún pé kí wọ́n jáde wà nílé ojú ẹsẹ̀ àbí ìmọ̀rọ̀ rẹ̀ láì mú yẹn lọ jàmọ́ ẹ̀ wá wọ́ tíyàwó fi dáná kò ní tọ́bẹ̀là wọ́n sì jọ ń gbé náà bèlè pé yóò àsọ̀kò ń bẹ ìwà bọ́sì mélòó mélòó lé ẹ ń bá yìí kọ́kọ́ wọ yàrá bí wọ́n ti sùn nù ìyàwó àtọkọ tí ọba ti rọ̀ lọ́rùn ó sì kílò kọ́ńká sọ kúrò ní bẹ́ẹ̀dì tí wọn ọ̀kọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ mélòó mélòó lé tọ́jà kó ń kálukú ti ní nǹkan tiẹ̀ tó fi pamọ́ ọkọ ọmọ bí ó ti àwọn fi tiẹ̀ pamọ́ sí ìyàwó náà mọ̀ nípa ọkọ fi tiẹ̀ pamọ́ sí pé ìbá àjẹjọ ọjà ó kúmọ̀ bẹ́ẹ̀ ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ ó ń bá ń bẹ. Abubakar rọ́bì ọlọ́ọ̀tà náà rọ̀ ní sọ fún anabi sọlọ́lá sọ̀rọ̀ pé kò sí aburú kò sí ọlọ́run kódà ìnáwó àkọ́bẹ̀ kí n fi mẹ́kà lẹ̀ kí n máa lọ mẹ́dínà abakiri wa dáhùn wípé ah asúnbàtà ya Rasulullah anabi ṣe kájọrì oṣìṣẹ́lọ́ ni nàám ájọrì náà ìyàwó Aisha wa ń sọ wípé máa ṣàárùkù kọ́tù qabla dhalika al-yawm an ahadan yabki min al-farhi hatta ra'aytu Aba Bakr yabki yawma idin èyí tí ì rí ibi àgbàlagbà láìsọ méje ti ń sọkún rí tó jẹ́ pé ìdùnnú ló fa ẹkún yìí rẹ̀ tó ń tí mo rí pẹ̀lú abakiri jọ́nà inú abakiri dùn débi pé kí sì ń sun ẹkún alhamdulilayi tayi wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ìmọ̀ràn lórí pé bóò làwọn ò sì jáde kúrò ní Mẹ́kà ìmọ̀ràn wọn padà panupọ̀ lórí pé káwọn ọmọ kúrò ní tòsí táwọn bá ti rárá pamọ́ ibi táwọn fara pamọ́ sí fún ọjọ́ mẹ́ta títóbi jẹ́ wípé ìdá sákànà tọ́lá kí wọ́n máa wá wọn kí tó bá ti rọlẹ̀ ìrọ̀rùn làwọn òfin máa rìn yòókù wọ́n wà lórí eléyìí ta làwọn gbà wọ́n gba Abdullahi ibn Rabi kí ni wọ́n ṣe òun jẹ́ kìrìt ẹni tó jẹ́ wípé ọmọ ojú ọ̀nà ilẹ̀ pápá tí èdè kékeré wọ́n gbà ìsọdúnwó kù. Ànábì sallallahu alaihi wasallam wá ní yíyọ̀ là ń lọ yìí àṣà gbòǹkan àbákẹ́nìyà òun ti ń ronú dáadáa báyìí ti pẹ́ òun sì ti pèsè nǹkan àbùmí jílẹ̀ ìwọ òkòkè mi náà òkòkè ó sọ̀rọ̀ níbi sámẹ èyí tó fílẹ fún mi màá rà lọ́wọ́ rẹ bàbá kìíní àmì mọ fún ọkọ ògbó ni ó sọ Ọlọ́run ní ìwọn rà tí ibi tí àmì sàkàrà mi sọ ètò kọsọ ìdọra ó sọ ọgbà láti gbà ní ọ̀fẹ́ sallallahu alaihi wasallam gbogbo eléyìí ìpanupọ̀ ọ̀rọ̀ ti dé bóòlù àwọn ó sì jáde ìṣìláàbù bẹ ń pa kọ́nà ní jáde apá kan ní ìdajì ní ajáde apá kan ní ọ̀sán gẹ́gẹ́ ní ajáde. wọ́n ti jọ panupọ̀ ta ni ọmọ wa gbóúnjẹ fún wa Asma radiyallahu ta'ala anha àrùbọ̀wà. ọmọ Abubakar ọkùnrin kọ́ wọ́n ní òun kọ́dà kọ́ọ̀mù ọmọ wa sùn dọ̀ wa lálẹ́ pẹ̀lú tí ọba gbọ́ látàárọ̀ di ìrọ̀lẹ́ ọmọ wa fún wa ní ìròyìn rẹ̀ yóò tún ti dìde mọ́kà padà láti máa gbọ́ gbọ́dọ̀ àwọn polisi bá tó ń sọ yóò máa fún àwọn àwọn sàsáàmù ní àṣírí gbogbo àwọn àlámárì wọ́n sàpín ìrìn wọn báyìí. anábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀lẹ́ rẹ̀ ọ̀sọ̀ fún alikoso ìbẹ́ẹ̀dẹ̀ alìsọ̀bẹ̀ẹ́ nígbà tó di ìgbà tí àwọn sáwọn jáde fóònù lé àwọn kùrẹ́ṣì wọn ti rọ́dé bẹ́ẹ̀ ni àwọn sàlámù jáde fa akọ̀dà hafnata mina kúrọ̀ ó bu ègbè sọ́wọ́ gbogbo àwọn kùrẹ́ṣì jẹ́ ń bẹ́ ń kalẹ̀ tí wọ́n fẹ́ wá pa pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala in kaya ku wajala min bayna yadayhi sadda wa min khalfihi sadda fa abshayrahum wa la yusirun wọ́n sọ̀rọ̀ ó ń bu ìpẹ̀lú wọn lórí hatta tẹ́nìkan fi padà wà dé nídàjí nínú ẹlòmíì tí ó sì dára àwọn èèyàn pé à kí lè ń ṣe mídìsì wọn lọ́wọ́ àwọn à ẹni tẹ́ wọ́n ó ti lọ ẹgbẹ́ pẹ̀lú lórí gbogbo yín èèpẹ̀ bó kálukú gbogbo rẹ̀ wọ́n yẹ pẹ̀lú ń bẹ nulẹ nígbà wọn wò nulẹ padà wọn rí pé alẹ ti bẹ nulẹ inú wọn bàjẹ́ ìgbà yẹn òun ni kùrẹ́ṣì wa kúra wọn lọ pé júlù wà fẹ́rẹ̀ tó bá lè bá ń wà nàbí wà àwọn òfò ní nǹkan ńlá. Ànábì sallallahu alaihi wasallam wọn àtàbákìrì àwọn gba. ibi tí àjọ sàdé lọ gbogbo bí wọ́n ṣe ń lọ Allah subhanahu wa ta'ala ó ń kíyèsí wọn àwọn Quraish àwọn náà ń fara ya lọ́kùn lọ́sì wípé tó yẹ kó tiẹ̀ jáde kó maka ìyẹn yóò létí ìdìnnà wọ́n fáwọn èèyàn síta ṣùgbọ́n nàbí sallallahu sọ fún Ali Ali waqfatun ukhra. wípé takhallaf bi Makkah ayyaman litu'addiya anni wàdáyà annas ìrẹ̀ àti mọ́sàárẹ́ kò Makkah tiẹ̀ o nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀fìn ìfipamọ́ sọ́dọ̀ mi wọ́ọ̀rọ̀ ọmọ bá ń fún wa ní nǹkan wọn tí wọ́n bá ti ń dé torí pé ìṣesí ànábì sallallahu alaihi wasallam ní wípé ليس أحد من مكة عنده شيء يخشى عليه إلا جعله عند رسول الله صلى الله عليه وسلم وصرى مكة تولي كتولي تمسي tí o sì fẹ́ kí wọ́n gbé nǹkan yẹn lọ tàbí kọ́ bọ́ sọ̀rọ̀ náà lọ àbí kọ́ lọ tọ́jú ẹ̀ sọ́dọ̀ àmẹ́lì sallallahu alaihi wasallam ó ń gbòdì ọ̀dọ̀ ẹ̀ yóò kó wa ó sílífà olówó oríṣiríṣi àwọn nǹkan ó ṣẹlẹ̀ wá ní ìrẹ́ alì máa bá ń pín máa bá ń fún kálukú ní ẹ̀tọ́ rẹ̀ ṣáájú kí ìwò tó máa bọ̀ ní Madina. Ànábì sallallahu alaihi wasallam ó wà lórí báyìí òun àti Abubakar lọ ibi foto tí wọ́n fẹ́ lójú ọ̀nà inú ẹgbà wá mi tọ́fẹsẹ̀ múlẹ̀ kíánà abubakiri yamshi marratan amama rasulillahi sallallahu alayhi wa sallam wa marratan khalfah wa marratan an yaminihi wa marratan an shimalihi فقال صلى الله عليه وسلم ما حملك على هذا يا أبا قال إني أخاف عليك الرصد ṣé máa ti ń rìn lọ àbákìlá sàrí bọ́ wájú àti sáńgbà mi ìgbà tó bá tó yọ sàrí bọ́ sẹ́yìn ànábì sọ́ńdọ̀ máa sọ tó bá yọ sàrí bọ́ sọ́wọ́ ọ̀tún rẹ̀ tó bá yọ sàrí bọ́ sọ́wọ́ òsì rẹ̀ àbí wọn pé kí ló tó fi rìn lọ àbákìlá ni à ìyẹn tó ti máa bọ́ wájú àkọ́kọ́ àlẹ́ ń kà nínú èdè lọ́wọ́wọ́ tí wọ́n bá ní rọ́sọ́dà the party is sọ́ọ̀d òun náà ń jámù òun náà ní mufrọ́dù òun náà ní mudakar òun náà tún ní muannath gbogbo pọ̀ tó bá lè fi abú séèyàn láti wájú èèyàn lójijì tó ń gọ nígbà ọ̀tá bú fún yàn. bákan náà fàyídà àtàdà kẹ́rùkù tọ́là tí bá tó wò pé mọ̀mọ́ lè máa lé abọ́ yìí tó sáré wá sẹ́yìn tí bá tó wò pé àbí mo ní ẹ gbà yọ pàtó wá sẹ́yìn ọ̀tọ̀ Katumasa Jose, ẹ̀wùsàn bá mi kí abúlé kọ́ máa kàn ìwà ìdájọ́ sọ́lọ́ bá àṣìlá. Níṣẹ́ náà wàá sọ fún yín pé àbúrò rẹ̀ wọ́n rí bí kú. Abákìrì kọ́kọ́ wọlé. Wọ́n yẹ kó kẹ́tí bẹ́ẹ̀ owó owó owó wọ́n ń pè á sọ́lọ́ bá. Mo kọ́kọ́ wọnú kòtò yìí tí nǹkan bá ti ẹ̀ bẹ́ẹ̀ nẹ́sàlà bíi kọ́bílẹ̀ èmi ní kí nǹkan kan yẹ ọkọ̀kọ̀ ṣe ṣáájú wà nábì sọ́tọ̀ bá ọ̀sọ́lá wọn jókòó bẹ́ẹ̀. àwọn Quraysh wọ́n ń sábọ̀ wọ́n ń sábọ̀ wọ́n dé tòsí ibi bọ́ọ̀lù kọrin wọn ò wẹ̀ ìdí náà lè wáyé àbíkú ẹ̀rù wá ń ba Abubakar ó ní jẹ́ àádọ́ fi sọ ẹni wọ́n fi gbọ́ èmi ìlú àdìsí àbíbákiri náà rọ́bì alọ́dọ̀rọ̀ bọ̀ ó ní nígbà tí ẹ̀wù bẹ̀rẹ̀ sí ń bá mi tá a wà nínú kòtò lẹ̀. fakult mo wá ń sọ wàá na àṣà lẹ́wọ̀ àna àṣàdà hùn nẹ́sọ̀rọ̀ ìlà kọ̀dàmẹ́yì la abu sọ̀rọ̀ náà tàhtà kọ̀dàmẹ́yì tí kan nínú àwọn èèyàn bá tiẹ̀ lọ́rọ̀ ewu sẹ́rẹ̀ ìjọ náà ìbá máa wù wá nílẹ̀ báyìí ibi tẹ́gùn gbà wọlé. ó ní àlẹ́sàn wá ń dá lóyún jẹ́ náà pé eré àkọ́bá bẹ̀rẹ̀ máa ń gbọ́ nínú kàbí náà ní àgbọ̀ ọ̀gbà ìfowópamọ́. Eré Abubakar bóòrọ̀ sọ̀kò yóò rìn náà pẹ̀lú èèyàn méjì kan tí wọ́n ń bẹ́ nìkan tí Allah subhanahu wa ta'ala tó sì kẹta wọn bẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tí ń wù wọn báyìí tí ń kíyèsí wọn. ọ̀rọ̀ yìí abákìrì ni ló fún un lọ́kànbalẹ̀ jẹ́ fi ba òun mọ́ ọ̀pọ̀lọpọ̀ rìwáyà ló wá nípa pé aláǹtakùn ọta lórúkọ rẹ̀ di ojú kí ló di ojú òye bákan náà àwọn ẹyẹlé wáyé bẹ̀ bákan náà ètò kan já tàbákì jẹ níta bá ń dé ìtọ̀rọ̀ bá ti bẹ̀ àfilẹ̀ ṣùgbọ́n níta fẹ́ fàyọ nínú àwọn àkọ́kọ́ àti wípé kí lọ́jọ́ mẹ́rin níbi gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ó ṣe ọlọ́run gbẹ̀mí rẹ̀ sá nítorí kémi àti kámọ́bà àjọ máa ná àwa ńlá wa ń jó àwa ńlá wa ń rẹ́rìn ọwọ́ àtàbí pàtàkì àti àtẹ́bí ìṣe ẹ̀yẹ padà wípé ta ń rán ta ń bí ọ. jíjírọ̀ yìí àwọn ẹ̀kọ́ wo ló ẹ̀kọ́ máa fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀kọ́ pé bó o láṣẹ bá àwọn tí ọ̀jẹ́ ni ọlọ́run tí ń rọ kiri ká wa bó o láṣẹ bá wọn lò pẹ̀lú ìfaradà bó o láṣẹ bá wọn lò pẹ̀lú àtẹ̀mára bó o làwọn gbọ́ ṣe mọ̀ wípé ẹni tọ́nà wọn bá ń dán wò ní wa kò sì sí ìsí ìgbà tí àti ìyege àgbàtà bá tán sórí ìyọ̀nù Allah subhanahu wa ta'ala. Ànábì sallallahu alaihi nígbà tó di wípé àbákiri ọjàde lé jama àmúwáláwù kúlà kúlà gbogbo owó rẹ̀ kókó gbogbo tó kù tìbí sóò náà fàkánẹ kọmsátà àlàáfi dirham five thousand dirham olùgbogbo wà bùbákiri kókó ń gbòòkó wọ̀nyí. ó dì oníkàbílà ń bọ gbé wa síbi táwọn wa bàbá bákìrì padà wálé rẹ̀ tó wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àmà rẹ̀ pé bàbá yín kọ́ wọ́n ní ẹtì jáde ó ti sá lọ fún òróró rẹ̀ náà sọ́sàbì yẹn kálẹ̀ fún yín dẹ̀ máa jẹ àwọn aráàlú náà wá dọ́gbọ́n mú òkúta ń lọ dì ní aṣọ ibi tí máa gbó rẹ̀ sí. Si àwa mọ̀ wà wọn ti kalẹ̀ pé owó ń bẹ́ mi tá a mọ̀ ná tó bá tiẹ̀ lọ tí òbí ilẹ̀ ń lébi tó ń lọ mọ ẹ̀sìn tó gbà bàbá yìí náà fara wà gbà sílámù o rọ́bì Allahu ta'ala náà bọ̀ kọ́lá bàbá yìí sì dàgbà tó Abubakar ìfisáyé lọ ni rọ́bì Allahu ta'ala anhu ajma'in sùmọ́kìlá fẹ́ẹ́ fà yọ̀ ń bẹ̀ gbogbo tí wọn bá ti pè sí Ọlọ́run kè sí èrè kankan bẹ̀bẹ̀ tí ń ṣe àgbàdọ́rọ̀ ń bá tó gbà lọ́wọ́ rẹ̀ torí ọ̀ma tí ó ba iṣẹ́ àárọ̀ jẹ́ kó tó níyàlẹ̀ ta kọ́ ló ń sèmi àti ń bẹ̀. àsìmọ́ wọn sọ pé abakiri sèré tabakiri níjọ́ tí ìsìláàmù dé ti gbọ́ rẹ̀ tí ó gba ìsìláàmù kánẹ́tì àmúwálù arba'ina alfa dirham forty thousand dirham ní ìgbà tí èèyàn ní èèyàn ní forty billion naira lọ́wọ́ òun àbákìrì níjọ́ náà owó ńlọ́wọ́ á ku five thousand lórí kí orílẹ̀ ìjẹ́nfìyà jẹ kókó nfẹ́ rà owó ní ọ̀rá yẹ̀sẹ̀ lọ́mọ yìí kò lè padà bí ilẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ thirty five thousand kò nù nínú nínú forty thousand five yòókù. onye abakiri rí kó medina mẹ́dínà ó tún medina kódé mẹ́dínà ìsànsówò díẹ̀díẹ̀ orílẹ̀ èdè pàtàkì alẹ́ fa níjọ́ tí ànábì sọ̀tún bá sanu kàmá jẹ́ àtúntò dàbí kébì ní ìsinmi hasan sọ wípé ó ń ká nukú yín ọlọ́run ti ní sọ fún yín pé ìǹkẹ́ ẹ̀ bá wa àti tó bá ní ní díẹ̀ lórí ẹ̀ńjọ́ náà lọ òun ló tó wá kó wa láì ṣe nǹkan kan ó mì pé èdè ń kù sí lọ́wọ́ nígbà tí nǹkan sì ń kù sí lọ́wọ́ ìdí ń jẹ́ òkú náà ni pé kì í jẹ ayọ́jẹ ọmọ ọ̀jẹ níjọ́ tí ọlọ́run wá béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sì da gbogbo ẹ̀ lẹ̀ bí ilé rẹ̀ ṣe rí náà lórí òun àwọn ọmọ rẹ̀ náà láì jẹ́ pé wọ́n fi gẹ́gẹ́ lẹ̀ fún wa wọn náà sì tún padà ń fẹ́ra wọn sọ wípé à bàbá wọn fi gẹ́gẹ́ lẹ̀ fáwọn lọ́jọ́ tí àbákìrì náà tó wá dìde tó tó kó owó dúkìá lọ fún ànábì ní mẹ́jìnà ara alé rẹ̀ kan náà ò tún mú lọ́wọ́ lẹ́wọ̀ pé kí lọ fẹ́ fi ilẹ̀ fún wa wọ́n jọ pọ̀ yé tẹ̀ ó ní àwọn àfáà fi tó yé wa wípé kò sí bẹ́yìn ò ṣe lé lórí ẹ̀fún tọ́lọ́ tàbí nábì tó bá ti níyàwó tó lọ́mọ tí gbogbo wọn náà bá ti rí bẹ́yẹn ṣe rí wọn tí má ti jọ gbọ́ yé bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀n ní àyè owó tá a fẹ́ fi ra ẹran ọdún rè lágbájá tí wọn sọ láyé sí jóni àmọ́ rẹ̀ wọ́n ló tutù fún wa sí à lọ ìrasọ fún àmọ́ tí wọ́n jọ bọ̀ nǹkan ìyàwó yẹn lọ fira ọmọ náà yẹn lọ fira ẹlẹ́wọ̀n ní àyìn abọ́rẹ́sì kan tó kù létà fẹ́ jẹnẹ́rì èmi lè mébi mara fúdọ́ mẹ́ta sọ̀rọ̀ lè mú mara fúdọ́ méjì sàmà lè mú mara fúdọ́ kan gbogbo ọmọ ní àlè mú mara fúdọ́ kan bàbá ló wọ́n wà tí wọ́n jẹ̀rọ kó tó kíjọ́ kan tó gbé ìyàwó náà ló lè mú mara fúdọ́ méjì wọ́n lè fi kóńgò ráìsì nìkọ̀rẹ́ tí ò sí nìkan mímọ̀ tí wọ́n jẹ̀rọ ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kí gbogbo ilé ọ̀rá yìí ṣùgbọ́n tí yàrá bá ti ń gbé lọ́tọ̀ tí a ò ti sọ wípé agbára tèmi ò gbé tẹ́ sọ wọn èèyàn lẹ́tọ̀ àti fi tí ọjẹ́tọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ èèyàn lẹ́tọ̀ àti fi ìtọ́jẹ́tọ̀ ọmọ rẹ̀ lẹ̀ nítorí ẹnu ni kọ́dà tó bá kún téèyàn ọ̀jẹ̀ ọwọ́ jẹ́ nǹkan èèyàn mẹ́ta èèyàn mọ̀ kó lè tẹ́bí mara ń tòun kó gbé tiẹ̀ lẹ́fà láì nù ìyàwó lọ́wọ́ mara ọmọ náà ò lè fi bímọ́ra kó gbé tiẹ̀ fún ẹ láì sì ní sí àbíní sí ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ nípa sẹ́yìn sí ìwájú àwọn sálámù láyé sí ẹ̀dùn tó ti lọ kálá ìgbà tó máa bò bákìrì sí ogbóṣoṣo tó pé àwọn èèyàn kan bẹ̀lẹ́ nì wọ́n máa fi àbákìrì wọ́n máa fi júwe láwọn tó jẹ́ wípé wọn ò fi ọ̀nà tá a lè fi hàn gbàgbọ́ àbúbákìrì tí wọ́n bá gbà bákìrì kalẹ̀ tí wọ́n wá pín dáadáa rẹ̀ sọ́nà ń rẹ́yìn wọn ò fẹ́ẹ̀ rí ẹyọ kan bẹ tẹ̀tún kú sí one million wọn ọ̀fẹ́ rẹ̀ ẹyọ kan bẹ̀ mọ́. wọ́n fi wípé ẹ náà táwọn ẹbí sọ gbogbo tó ní ilé wa. ó náà lè fi ilé fọ́nà lẹ̀ láì ro tìyàwó láì rọgbọ ọmọ ọlọ́wọ́n bó tó wọn yóò yọ wọn. tá a ló lè pè àwùjọ àtọmọ kalẹ̀ wípé mọ̀ ń lọ fọ́ o. sọ́kàn rí kò tí ó sì wà rẹ́rìn kí ẹ máa lọ tí làkàyè wọ́n sì yàn tẹ́sí ọlọ́run sì yàn kálá ìdán ìdí èbá ti ṣe ẹ̀sìn ẹ má jìyà yìí mara wọn. àwọn wàfáàtù onárí bíi hijrọ ànábì sallallahu alaihi wasallam tí a tún máa tẹ̀síwájú lọ bíi ilá ta'ala bil khutbati al-qadima kayfa taharaka sallallahu alaihi wasallam bá mi ṣe kó ibi kòtò yẹn wà kayfa dakhala al-madina kí sì ni àwọn tí ojú àmì kọ́kọ́ kàn níbẹ̀rẹ̀ Madina kí ni tó wá jọ táwa fi ń pàdé ìjírọ̀ lẹ́nìí láàyè ara wa nínú ojú nínú àmásọ nínú ọ̀pọ̀lọpọ̀ text message oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wa kọ̀ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ronú tí bá bọ̀ látẹ̀sìn ìpè bọ́ọ̀lù lọ́wọ́ ṣe gbà lọ́wọ́ àtẹ̀ntọ́ kù díẹ̀ káàtó tó ń bẹ lórí rẹ̀ bọ́ọ̀lù owó ṣe fi rẹ̀ àtẹ̀ntọ́ ti gbọ́ lóòwe tí màá ṣe nù dáadáa bọ́ọ̀lù wọn ṣe lékún mbẹ́ bákan náà ìjírọ̀ yìí sáńsà nǹkan ló fi lélẹ̀ wípé ẹ máa fi ṣe òǹkà aláàkìlẹ̀ rẹ̀ á ṣàlàyé rẹ̀ ní kíkì náà ìwájú ọkọ̀ ha nǹkan náà fi lè múlò bàbíyà Allah subhanahu wa ta'ala masa jàwó àdìmọ̀tọ́ yòó sí ayé àkàlẹ̀ wọ́n lọ́jọ́ kò sùn rẹ̀ à ń ẹ̀sìn wa fi ń ju àdínábì ni ìjọ tá a bá pàdé rẹ̀ ẹ̀ ìjákùnjá abẹ́rù wa ń bi ká rọ̀ mọ́jà òkú wọ́n lọ́jọ́ kò sùn. àtàwọn àtẹmọ ìyá wa náà lápapọ̀ fún wa ṣe fún àwọn náà ṣe jẹ́ àmọ́ pàtàkì tó orí àrà nàbí sọ́kọ̀lọ́ àṣẹlá sì jẹ́ àlè máa tẹ̀lé lọ́nà tí ó gbà yọ̀wọ̀ ọlọ́run pàtàkì ránú sí wa láàkọ́lọ̀ wà láàkó bàtà ilà ilẹ̀ alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard wa ja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تجهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام هذا رسول الله صلى الله عليه وسلم وأصحابه من مكة إلى المدينة بأمر من الله سبحانه وتعالى بعد أن قد تعذبوا وتألموا من إيذاء قريش إياهم فكان رسول الله صلى الله عليه وسلم بعد أن أراه الله مهاجره في المنام أذن لأصحابه بالخروج من مكة إلى المدينة فبدأوا يخرجون واحدا تلو واحد حتى تجمعت قريش في دار الندوة لقتل رسول الله صلى الله عليه وسلم بعد مشورة طويلة فلما اتفقوا على قتله أوحى الله إليه ألا يبيه على فراشه الليلة فأمر رسول الله صلى الله عليه وسلم عليا بالمبيت على فراشه وأمره أن يتوج نفسه ببرد رسول الله صلى الله عليه وسلم حتى توجه رسول الله صلى الله عليه وسلم إلى بيت أبي بكر يخبره بإذن الله سبحانه وتعالى له بالخروج من مكة إلى المدينة فلما رأى أهل أبي بكر رسول الله صلى الله عليه وسلم تعجبوا وقد كانوا يعلمون أن رسول الله صلى الله عليه وسلم ما من يوم إلا ويمر على أبي بكر في بيته إما عشية أو غدوة ولكنهم لما رأوه في ذلك الوقت أي في قاع الظهيرة تعجبوا حتى قال أبو بكر ما أخرج صاحبي إلا أمر عظيم فلما دخل رسول الله صلى الله عليه وسلم تأخر له أبو بكر من فراشه فقال له رسول الله صلى الله عليه وسلم أخرج من عندك يا أبا بكر فقال له أبو بكر يا رسول الله لا عين عليك إنما هما ابنتي وفي رواية إنما هما إنما هم أهل أهلك وكان رسول الله صلى الله عليه وسلم بدأ يخبر أبا بكر بأمر من الله سبحانه وتعالى بأنه قد أذن له بالخروج فقال له أبو بكر الصحبة يا رسول الله فقال له رسول الله صلى الله عليه وسلم نعم ومن هنا بكى أبو بكر فرحا حتى تعجبت أم المؤمنين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 أوصيكم ونفسي بتقوى الله قال ربنا جل وعلا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام فقد حمى الله سبحانه وتعالى رسوله وصاحبه أبا بكر حتى تهيأ للخروج واتفق على الخروج ثم نام علي على فراش رسول الله صلى الله عليه وسلم جاءت قريش ولكن الله سبحانه وتعالى خيب ظنهم برسوله صلى الله عليه وسلم فلما خابوا جميعا رجعوا ومن هنا أنشأوا الطلب في إثر رسول الله صلى الله عليه وسلم كان أبو بكر أحياء مرة يمشي أمام رسول الله صلى الله عليه وسلم ومرة خلفه ومرة يميني يمينه ومرة عن شماله حتى صرصر ذلك فقال لرسول الله صلى الله عليه وسلم إني أمشي أمامك أخاف عليك الرصد فإذا تذكرت الطلب أمشي خلفك إلى آخر هذا الكلام من أبي بكر رضي الله تعالى عنه أرضاه وهكذا جمع أبو بكر أمواله كلها وكانت يومئذ أو خمسة آلاف درهم وقد كانت جميع أمواله عندما أسلم أربعين ألف درهم فلما أسلم بدأ ينفق في سبيل الله ولا يتمكن من الازدياد في تجارته حتى بقي ما بقي عنده ما هذا تصدق بهذه البقية عندما استحقهم رسول الله صلى الله عليه وسلم بالمدينة في الإنفاق في سبيل الله سبحانه وتعالى وهكذا مضى أبو بكر وكان محق محقا أن يثني عليه حسان بقوله إذا تذكرت شجوا من أخي ثقة فاذكر أخاك أبا بكر بما فعل رضي الله تعالى عنه أرضاه بل أبو بكر يتخوف لأنه يخشى لو أبصر أحدهم عند الطلب إلى قدمه لأبصره ورسول الله صلى الله عليه وسلم فلما أراد الرسول أن يسكن خوفه قال له رسول الله صلى الله عليه وسلم كما جاء في الصحيحين وفي المسند من حديث أبي بكر رضي الله تعالى عنه يا أبا بكر ما ظنك باثنين الله بادئهما وهكذا اختفيا في الغار ثلاث ليال رضي الله تعالى عن أبي بكر وكان مع رسول الله صلى الله عليه وسلم فأثنى الله عليه بقوله إذ هما في الغار قال أهل العلم من شك في أن الذي مع رسول الله صلى الله عليه وسلم في الغار أبا بكر فقد كفر ومن أبى أن يكون الذي كان مع رسول الله صلى الله عليه وسلم في الغار إنما هو أبو أبا بكر فقد كفر لأن الله سبحانه وتعالى قال إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن فصاحب الرسول في الغار هو أبو بكر رضي الله تعالى عنه وأرضاه وإن شاء الله تعالى سنستمر في هذه الخطبة في الجمعة القادمة إن كان فيهم البقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان اللهم ربنا فك اسر المسلمين اللهم ربنا فك اسر المسلمين اللهم ربنا فك اسر المسلمين اللهم ربنا اشف مرضى المسلمين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 في مقولته الصحيحه الثابته من صلى علي صلاه صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا Thank you. أكبر الله استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون واعلموا أنما يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول والرسول لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وأنتم لا وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده خير عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل غفرانه ويكفر ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إن هذا وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله ليعذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون وهم يصدون عن المسجد الحرام وما كانوا وما كانوا أولياء إن أولياء إلا المتقون ولكن ولكن أكثرهم لا يعلمون وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون الله أكبر يجعل الخبيث بعضه على بعض فيركمه فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون قل للذين كفروا إن ينتهوا يكفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإنتهوا فإن الله بما يعملون بصير فإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير الله أكبر سمع الله لمن حمده Allahu Akbar. Allahu Akbar.